وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم لعن الواصلة والمستوصلة والواشمة والمستوشمة متفق عليه وعن جدامة بنت وهب رضي الله عنهما قالت حضرت رسول الله صلى الله عليه وآله وسلم في أناس وهو يقول لقد هممت أن أنهى عن الغيلة فنظرت في الروم وفارس فإذا هم يغيلون أولادهم ولا يضر ذلك أولادهم شيئا ثم سألوه عن العزل فقال رسول الله صلى الله عليه وآله وسلم ذلك الوأد الخفي رواه مسلم وعن أبي سعيد الخدري رضي الله عنه أن رجلا قال يا رسول الله إن لي جارية وأنا أعجل عنها وأنا أكره أن تحمل وأنا أريد ما يريد الرجال وإن اليهود وإن اليهود تحدث أن العزل في الصغرى قال كذبت اليهود لو أراد الله أن يخلقه ما استطعت أن تصرفه رواه أحمد وأبو داود واللفظ له والنسائي والطحاوي ورجاله تقال alhamdulilayi àwọn àdéhùn wọ̀nyí báyìí a lè pe wọ́n dá lórí àwọn àtúntò tó jẹ máa ìbágbépọ̀ pẹ̀lú àwọn obìnrin ìbágbépọ̀ pẹ̀lú àwọn obìnrin òun náà ni nǹkan tó ń pè ní mu'ashara àti sọ ikú káfíńyàwó kọtẹjọ bíi ká máa báwo láti ṣe bá gbé tí gbé wa pẹ̀lú rẹ̀ tó fi rọpò tí ẹ̀ṣẹ̀ pọ́n tó fi ní dá gbọ́mi sí omi òtó sílẹ̀ ní ọ̀pọ̀nyáni láàrin wa. àdìsí alákọ̀ọ́kọ́ lónìí ó jẹ́ àdìsí kọkànléní. ọgọ́ta lẹ́yìn tọgbọ́n mẹ́sàn-án. ó wá látọ̀dọ̀ abdullahi bin umar kọ́nà ọba kóyọ ní sùn àti bàbá rẹ̀. ọlọ́nàbà muhammed sallallahu alayhi wa sallam لعن الواصلة والمستوصلة والواشمة والمستوشمة بخاري àti muslim àwọn náà gbé jáde eléyìí mímú wá ní abẹ́ báwo ni ọkọ àtìyàwó sì máa gbé ó ní ṣe pẹ̀lú pé ọkọ kò lè di ọkọ gidi àbí tó bá ní fura ṣe ń tíyàwó rẹ̀ ń ṣe àti ń tí kìí ṣe nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú àwọn èèyàn tó jẹ́ pé àwọn kò dààmú rárá pẹ̀lú kí níyàwó àwọn ń ṣe tó bá tọlọ́mù tó bá tà nàbì sallallahu alaihi wa ọ̀pọ̀ wọn tó kàn já lọ́dọ̀ tiwọn náà obìnrin kọ́dáná obìnrin kó aṣọ obìnrin ó sì tọ́jú kò fẹ́ kàn wọ́n obìnrin yìí ń ṣe tọ́lọ́ bí ó ṣe tọ́lọ́ bó dára ni bó dára kọ́ ọ̀kan pọ̀lọpọ̀ ìdí nu tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́dọ̀ àwọn ọkọ tí wọ́n wà níṣẹ́ ni wọ́n kàn bẹ lọ́dọ̀ ẹni tó kó bá wọn lọ torí pé ẹ̀sìn rẹ̀ ọ̀jà lọ́dọ̀ tiẹ̀ ìtẹ̀lé tọ́lọ́ ìtẹ̀lé tàn lẹ́bi sọ̀rọ̀ bá àìsàn ìyàwó rẹ̀ kàn náà ní kankan bí èèyàn bá wá fọmọ fúnrú èèyàn tó bá rí bẹ́ẹ̀ bí ẹni sọmọ nìlọ́rọ́ rẹ̀ nítorí pé tí ọkùnrin bá ní ìfura tí ní tíyàwó rẹ̀ bá ń ṣe èyí tó bá da nínú rẹ̀ yóò túbọ̀ máa ṣe láti èyí tó bá kú díẹ̀ káàtó ń bẹ̀ wọ́n máa ka lọ́wọ́ dè wọ́n máa lé jìnnà síbẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ lọ́kọ àti ìyàwó yóò fi jèrè pé wọ́n wà lùtẹ̀lẹ̀ ilé ìjẹ́bẹ̀ nípa ọ̀rọ̀ pé àwọn kẹta níbi sọ̀rọ̀ bá àlùsílà tó mẹ́nu bà nínú àdébì yìí tí ìwọ̀n bá ní fura èèyàn ní dààmú pẹ̀lú rẹ̀ ìyàwó ní ìsìn gbé orí lọ sọ́dọ̀ ìyá dèbò ó gbé lọ sọ́dọ̀ àwọn kíá dírẹ́sà wọ́n á ní irú oorun táyé ń dì lọ́nà fẹ́ dì so wọ́n á bá fi wọ́n bá jó irun ìnàkí má tẹ̀yàn wọ́n jó irun ẹsẹ̀ má tiẹ̀ wọ́n ti ẹ̀ mọ́wù èyí àbá lò láti fi dé ẹrù wọ́n so márùn rẹ̀ wọ́n náà mọ àwò tó o bá nífura ojú méjì lèèyàn fi wọ nǹkan ẹni tó bá nífura ojú tó fi wò yàtọ̀ sójú ẹni tí ò nífura ẹni tí ò nífura lọ́kàn rí i pé orí ìyàwó òun tó kólóbó wọ́n ti wá kó nǹkan ní orí orí ó ti ṣe gàǹgà òun tí ò ní fura kò ní mọ ìtànkpé lẹ́wà yàtọ̀ tó burú wọ́n máa sọ oh what a beauty here ọ̀rẹ́ wà lónìí kọjá àtúnṣe ọ̀rẹ́ wà lónìí kọjá àtúnṣe síbi náà ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin fi sún ìyàwó wọn débi gbogbo ohun tí nìyí ẹlòmíràn di tó di okùn márùn okùn wọn wá ṣe gàgàràgà lórí bàbá àjáwọn tí máa ń sírí lẹ bàbá àjáwọn tí sì ń tẹ lófin Ọlọ́run tí ń borí wọn lágbọn tí wọn ń borí sẹ́yìn náà bá ti rí tí nǹkan ṣe gàgàràgà jù lórí ẹ sì máa wò ṣé irun tọ́lọ̀ ń sì fún wa náà lélẹ́ okùn yún kìí sábà bò wọn láti kódà bó bá da nǹkan bò ó pọnpọnpọnpọn ní máa rí bí okùn màálù ẹ̀yin náà ti máa mọ̀ pé àdàmàdì lélẹ́yìí síbí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ló sún àwọn ìyàwó wọn lọ síbi wípé àwọn obìnrin gan-an wọ́n yí kọ́lọ̀ ọrùn wọn padà kúrò ní tèèyàn dúdú wọ́n sọ di bíi tòyìnbó wọ́n sọ di bíi ti pakistani wọn sọ di bíi ti hindi látàrí pé àwọn oge káyìí náà ibi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin iná ló jẹ́ pé irun wọn ti kúrò lórí bọ́ọ̀lù ti ti ti dada láì dẹ̀ kéèyàn máa máa parun ti kókó di dada wọn ní bí wọn ṣe máa bá wọn ṣe tí wọn ti tán parọ́ tí parọ́ tí padà di bí irun dada oge wo náà lọ́wọ́ gbogbo tó wípé anabi wa kí àti ọlọ́lọ́n kó máa ba láàánú wàásílẹ̀ wàlmùsítàwùsílẹ̀ anabi lánàá yáde oníyà dírẹ́sà tí ń bá wọn fi irun kùn ọlọ́run lánàá tí má ti sọ pé <coughs> ọlọ́run lánàá èèyàn ó túmọ̀ sí pé ọlọ́run ọbọ̀ gbèjìnà sí kẹrẹ̀ tó bá jẹ́ pé lọ́ba lánàá èèyàn ìtumọ̀ rẹ̀ pé ní pé a ṣépè fún abẹ́lọ́n kó lè jìnnà sí kẹ̀ kọ́mọ̀jì ó sórí rẹ̀ kọ́ yọ lórí ibú. Sèǹtì wọn àmù kánàbì sallallahu alaihi wa sallam wọn là á ní èèyàn lórí húhùwà kan nítorí dájú ni pé ìwà yẹn kabiratun minal kabair ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá nítorí pé wọ́n ní nínú dáàbò máa dá ẹ̀ṣẹ̀ ńlá mà òun náà ní kí ẹ̀ṣẹ̀ yẹn jẹ́ ẹ̀ṣẹ̀ tó ṣe pé nítorí rẹ̀ wọ́n là ní ìjọba tó tọ̀ wọ́n wá lànà ẹni tí ń bá wọn fi nǹkan kún wọ́n á sí làyẹn kì í ṣe pé irun lásán o ìyá tí ń bá wọn fi nǹkan kún ó lè jẹ́ pé irun ni wọ́n fi kún ìṣerun èèyàn ni ìṣìṣerun ẹranko ni. isi ṣe irun nǹkan yóò wù ọlọ́run láàánú ẹni tí máa ń ṣe ayé pé téèyàn bá jẹ́ pé láàyò tó fi ń ṣiṣẹ́ nù kò rí tẹ̀sí o ọgbà lánàá lónìí ó tún gbà lánàá òtọ̀ lánàá ó tún retí ẹ̀ torí pé tí wọn bá pé wa ó ẹni tí ń wọn fi kù èèyàn yóò wá sẹ́mi kọ́ bí èèyàn gbọ́dọ̀ wá sẹ́mi kọ́ ẹ rí i pé àwọn ìyá dèrè táyé john títí dè sí ṣé wọ́n bá obìnrin ba irun rẹ̀ dábàá débi kan tí ọ̀kára wọn mọ́ wọ́n lè múrun nínú àwọn àjákòrun tó ti wà lọ́dọ̀ wọn wọ́n kàn fi kún ìtànfà àwọ̀ kó lè bàa débi tí ń lọ tó wọ́n fi kún fún un nísìnyí àwọn arúgbó wa náà ti ṣe special lórí kí wọ́n máa fi kún irun fún wa mò wo documentary kan nípa India torí wọ́n ń sọ nínú documentary yẹn pé ibo làwọn arun tí wọ́n máa fi ṣe attachment gan ti máa wà àwọn arun tí wọ́n máa fi ṣe pami àti wọ́n máa fi ṣe eh, wig níbo ló ti máa wà so n tí wọ́n try láti mú jáde nínú documentary yẹn wọ́n wá fi àwọn obìnrin hàn ẹgbàágbèje wọn wá lọ bí rẹrẹ wọn tó síwájú ilé òòṣà ní India tó bẹ́ẹ̀ náà mà á tata nǹkan ni wọn máa bọ ní India ẹni tí ń sin lọ́n kéré ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ju sẹ́bọ̀ sọ̀lọ̀ wọn wá tó lọ́jà ń ti rẹ́rẹ́ tó wọn wá ní wọn wá túbà kó sàn nínú pé ojúgbà pé fún ọ̀sà oná ní pé ńgbà tó bá parí wọ́n fa ìwọ̀n orí rẹ̀ àwọn obìnrin yẹn wọ́n fa ìwọ̀n orí wọn orí ọ̀wá rẹ̀ polówó gbogbo orun orí wọn tó bá wọ́n máa bó ṣe gé e tó bá gé e wọ́n á ń dájọ́ wọ́n ń dájọ́ wọ́n ń dájọ́ wọ́n ń dájọ́ irun tó ń gé nílé òtún tó wọ́n á gbé wọ fáktírì òní fáktìrì ni wọ́n ti wá da irun dúdú papọ̀ mọ́ funfun papọ̀ papọ̀ mọ́ kùkùmadé papọ̀ mọ́ aláwọ̀ ewé irun yẹn wọ́n wá wọ́n á manufacture rẹ̀ papọ̀ yóò wá di kankan náà wọ́n wá ṣe jáde tí ọmọ fà gbọ́ lọ́lọ́ mi má ti fẹ́ kọ́ ọmọ fà wọ́n ní ibẹ̀ ni majority àwọn irun tó ń fi ṣe attachment àti tó ń fi ṣe wig gbogbo ètò bá wá láti India ibẹ̀ ni ti máa wà bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí gan ṣé kò kó yẹn rira irun tí wọ́n gé níwájú Ọbàtálá irun tí wọ́n gé níwájú Ṣàngó irun tí wọ́n gé níwájú Ọya irun tí wọ́n gé níwájú ògún irun irun tí wọ́n gé fésù iná ni wọ́n tún manufacture tí wọ́n padà kó wá fẹ̀yìntì kẹ́ máa gbé orí ah ọlọ́mọdé agbègbè kú gbé orí tó ẹ rí i pé wọ́n tún ń ṣe àwọn àrùn yẹn lóríṣiríṣi ọ̀nà tẹ́ kí wọ́n lè ṣe ń wé tóbìnrin tó fẹ́ wọ̀ ọ́n yóò wá yóò débi fìlà ni irun orí tiẹ̀ gángan tọ́lọ̀ fún un ó lè gbé orí lọ sọ́dọ̀ bábà síbẹ̀ mo káyé ti gbàlùmọ̀ báyìí bábà gan sọ pé yóò ní sex ọkùnrin lè wọ́ọ̀bì obìnrin lè wọ́ọ̀bì wọn náà mọ wá gẹrí níwájú obìnrin tí wọ́n ń dirí fún wọn náà mọ sọ pé kí ni gbẹ̀ngbẹ̀ ayé jọ gbogbo eléyìí pé kẹ́nìkan máa pé obìnrin wọn bóbìnrin náà dirí bí wọn bá gbogbo káwọn jọ wọlé àkàràmọ̀kọ̀mọ̀lá ẹ wá rí i pé àwọn obìnrin yẹn ó wá lè gbé orí lọ sọ́dọ̀ bàbá pé kí wọ́n bọ̀ ń bọ̀ ń bọ iláìsí orí òun wọ́n sọrí ẹ̀ títí bọ̀m̀bọ̀ ẹ̀ wọ́n á gé gbogbo orun orí rẹ̀ orí ọ̀wá rí kólóbó so that tó bá gbé wíìgì yẹn wọ̀ wọ́n máa sáìsì orí rẹ̀ ni kò ní sínú pé kìnnìkan tó wú lábẹ́ ń tó gbé wọ̀ bíbí torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo àádóyìnbó àádóyìnbó òyìnbó wù mí ìfẹ́jẹ́ dúdú má tẹ́ máa rá wọn run àdánù kan lórí wọn irú àwọn wíìgì mu omi lè pọ́n kókókó bí ojú àṣetọ́ ni omi sì lè yẹ́lò omi lè dúdú ẹni ó tún rí pé ètò gbé sórí lónìí kan ní ó gbé sí lọ́la tọ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ náà ó náà wọ abẹ́ kọ́lọ̀ ńlá àná bẹ́ẹ̀ náà ni ẹ rí i pé látàrí pé wọ́n dirí wọ́n fẹ́ bá sin irun sórí irun rẹ̀ lè mọ̀ ká àwọn tí sì ń ṣe iṣẹ́ ìdílé òun àwọn ti perfect wọ́n sì kó irun ọrùn tí wọ́n kó kún òwú òwú kó wù tí wọ́n fi kún kí làwọn tó ń ṣe tójú eléyìí lọ gbogbo ẹni tí ń ṣe bẹ́ẹ̀ tó yẹ pé tẹ́tẹ́ èèyàn láàyò nu ẹwà bí ẹkọ lọ ńlá ànáyọ anabi sallallahu alaihi wasallam ńlá ànáyọ tiẹ gbà torí di eléyìí láàánà rasulullahi sallallahu alaihi wasallam alwasila owó tí ìyá dèrè àti ìyá tẹrẹsà wa ń pa látàrí kí wọn bá àwọn èèyàn ti attachment haram nítorí pé owó tá a rí látara tẹtọ jẹ haram òun náà ní jẹ nǹkan kan ju haram lọ ǹjẹ́ nígbà tá a ti wá mọ̀ pé iṣẹ́ táwọn èèyàn yìí ṣe ó pè fún làánà ọlọ́run sọ yẹ ká fún wọn ṣọ́ọ̀pù tó ń fi máa ṣe kọ́tọ́ o kí ẹ̀ka má jẹ́ pé owó lẹ́yìn kan wá ẹ̀ka lè gba ẹni bọ́ọ̀dì sí ṣọ́ọ̀pù yìí ẹni tí ń ṣiṣẹ́ làánà tí rẹ̀ lọ́yẹ ká fún ṣọ́ọ̀pù ọlọ́mọdé tí ọba ti sẹ́ni tí ọmọ tasmẹ́ntì ń bẹ́ẹ̀ ní etí tó kó náà tó máa tún smáìtì kó tó máa tún rọ ààrẹ ni tó yẹ pé bóyá ìrèké lòun kó wá bẹ tí wọn máa ta ìrèké fáwọn èèyàn bíi tí ìrèké ti wọn òrùka gẹẹsì ẹ ààrẹ ni tó yẹ pé wọn máa lo ṣọ́ọ̀pù yẹn láti máa ta wórógbó àbí ta provision àbí ta nǹkan kan tí èsì haram àfẹnijọ́ máa kún ṣe yá dírẹ́sà ọlọ́mọdé á nípinnu tí ọ̀dà nítorí tèmi ọba fún ṣọ́ọ̀pù tí wọ́n ọba fún ṣọ́ọ̀pù tí tòun ọba fún ṣọ́ọ̀pù ọdájú pé kò ní oṣù máa ṣe yóò ronú sí pé kò náà wá sẹ́nu. torí ẹ ẹni tí ń bá wọn fi nǹkan kúrun ẹ má já pé ń fi nǹkan kúrun ẹ má pé ń fi irun kúrun lásán torí pọ́ gbogbo nǹkan ni fẹ́ bá àwọn olùmọ̀ Islam sọ̀sọ̀. gbogbo nǹkan tó máa fi kúrun kírun ó lè gùn ju bó ṣe gùn lọ ọ̀wà bẹ́ẹ̀ ṣùgbọ́n yàtọ̀ sí pé èmi ò fi nǹkan kan kúrun mi bórí mi ṣe wà náà lọ́wọ́ mọ́kàn fẹ́ beautify orí mi ní kọ́kọ́ so wọ́n á mú lẹ́kẹ̀ lẹ́kẹ̀ yẹn so wọ́n á so mọ́ irun mi létetí eléyìí ò sí wàhálà ń bẹ̀ torí pé kìí ṣe pé òfin nǹkan kúrun kírun ó lè gùn eléyìí wórówóró ló kàn fi sórí kórìí ló lè bá àdúgbò díẹ̀ sí sẹlẹyìn à ń bẹ lọ nǹkan má burú kéésùn ní tá à ń sọ àlùwọ́sùlù òun náà ní gbogbo nǹkan fi kún irun tí irun fi gùn ju bó ṣe gùn lọ tó sì jẹ́ pé tá a náà ni pé a fẹ́ kí irun wa kọ́ hàn kó gùn ju bó ṣe gùn lọ eléyìí jẹ́ báwọn ẹni tó tọrọ pé ẹ bá ń fi nǹkan kùn ọlọ́nla anabi sọlọ bá àṣọ náà yẹn ni kí wọ́n tó gbórí lọ sọ́dọ̀ ẹni tí ọ̀bọ̀ fi nǹkan kún wọ́n tó pè wá bọ̀ fi nǹkan kún so ọlọ́nla anabi sallallahu alaihi wasallam làánà rẹ̀ látàrí pé a fẹ́ soge ẹ wo wàhálà ìgbà míì ọkọ ló ti lọ bá nǹkan ọkọ sọ pé torí bí mo ṣe ń rí irun rẹ yìí tí máa bí mi nù ni àwọn sáìlì kan wà táwọn obìnrin tó tó tó gbáṣẹ́ tí wọ́n ń tì ní ìsì bóyá ni wọ́n ti mọ obìnrin tó gbà tó òun sì rè gbè lónìí ìbá ń rí wọn ta òkè bó ló ti àmọ̀ kan gbà fẹ́ àwọn kò ní sàlùbáríkà tó lé obìnrin kù lọ́dọ̀ ọkọ ọ̀hà ni wọ́n gbà fẹ́ àbí wọ́n gbàrà ọ̀hà sọ pé ru rẹ̀ lọ́fẹ́ kóbìnrin ó ṣe obìnrin kó má bí bèbí làwọn ó ti gbọ́ ta ìgbọ́ báyìí ọkàn bẹ́ẹ̀ lulẹ̀ yá dírẹ́sà ni pé ọkọ mi tẹ̀ sọ pé n tó ń fẹ́ gbọ́ bó a máa pààrọ̀ orí fún yín láì jẹ́ kó wọ́n lọ àdá. so wọn bá di kí wọn kúgbe sí lórí so ọkùnrin ọkùnrin ẹ wọn bá rí ìjọ kìíní pé masha allah kejì masha allah kẹta lọ kìíní mọ ni yóò kó sí wàhálà mi ìwọ tó gbórí lọ pé ẹ bá ń fi nǹkan kún ọlọ́nla àná rẹ ìwọ tó tọrọ pé tọ ẹ bá ń gbé wíìgì sí ọlọ́nla àná rẹ ẹ kí ala fẹ́ múnu wàhálà. téèyàn padà wá dẹni tọ́lọ̀ ńlá àná torí ẹ̀ ọ̀dọ̀ wọ̀ wà o kí ni wọ́n ń pè ní bíútì kò yí ọ̀pọ̀lọpọ̀ bíútì ni pé bọ́lọ̀ ń ti dá wa yìí ó ti dá wa dá ọlọ́run sọ pé laqad khalaqna al fi ahsani taqwim ọlọ́run ló ń dá ọmọ èèyàn lórí àgbékùn eléyìí tọ́ rẹ̀ wájú bọ́lọ̀ ń ti dá wa yìí àti dá púpọ̀ jù ìtọ́kàn kù ní kíkà máa wẹ̀ ká má máa rùn torí kẹlòmíì kò sí jókòó tì ó tó bá jẹ́ pé ìwọ ọkùnrin ò lè jókòó tì ọ́ ṣé ìyàwó lè bọ́ gbé obìnrin ò lè jókòó tì wọ obìnrin tọkọ ò lè bọ́ gbé ọ ó mójútó bọ́lọ̀n ti dán ọlọ́run ti dán ọ dáa ọlọ́run ti dán ọ dáa so ìwọ ló kù tó mójútó ra rẹ nìyí ẹ̀rí pé gbogbo kọ́lọ̀ tọ́lọ̀ ń fún wa ẹ̀rí pé bá a ṣe jẹ́ dúdú kọ́lọ̀ wa tún yàtọ̀ síra o kọ́lọ̀ tọ́lọ̀ ń fún kálukú wa bíútì tó ga púpọ̀ ni téèyàn bá mójútó àlàáfíà ara tí ń wẹ̀ tí ń tọ́jú ara rẹ̀ gbogbo gbà tọ irun tọ́lọ̀ ń fún wa à bíútì tó ti ga jù ni tá mójútó irun wa ẹni tọ́lọ̀ wọn bá bá fún un kó mójútó. bẹ́ẹ̀ lẹ̀ sísọ ọwọ́ ń wẹ̀ ó ń mójútó oorun rẹ ìwọ obìnrin ó ń mójútó oorun rẹ ó jẹ́ kí irun rẹ ọmọ ọrùn òórùn burúkú tí tí mú ní so ọjọ́ ẹni tó jẹ́ pé ń ṣe ẹ̀ kí ló ń fi kúrun rẹ because. bí irun rẹ ṣe na náà lọ ẹkọ kọ rẹ orí bí irun rẹ bá ṣe gùn tó náà lọ ẹkọ kọ rẹ ọmọ láti fi nǹkan kan lọ kùn kọtọ nítorí pé ká fi nǹkan kùn yẹn tẹ̀lé sùn máa parọ́ gbé òdodo hàn sáwọn èèyàn ìní wọ́n ń pè ní tẹ̀lé rẹ kí ọkùnrin yìí ó lè bá gbá tiẹ̀ ju bó ṣe máa lọ níjò làtírí ò ní tú. bí kọ́tẹ́ pé ọkọ ń bọ̀ ṣeré pé à ìyàwó mi máa bọ̀ lọ́wọ́ ní à ọ̀sìn mi lẹ́jàre ibi tọkọ ti fẹ́ gbọ́wọ́ rẹ mú irun lọ́gbá mú wọ́n ti gbàgbé pé attachment ibi tó ti tẹsẹ̀ mọ́ni pé àní àti mílẹ̀ àní àti mílẹ̀ irun kan yọ sọkọ lọ́wọ́ ni nàkàrà wọn kọ́mọ ma lọ́kọ́ bá ma pé wèlélé orí bá ma kóló bóbó sí ma wàláhi yóò kórira rẹ kọjá àbíkí àpò yóò mọ̀ pé ọ̀hán àti rani ń pa wo káfẹ́fẹ́ tó fẹ́ làṣírí títí àṣírí adìẹ tó. tọ́ba ni ẹ ẹ mọ̀kàn ní kí n sọ báwo bá gbé ẹnu ẹ sọ̀rọ̀ orí rẹ̀ mọ bó ṣe mọ lọ wá lọ kó kinní kan sórí bíi ti wèrè èèyàn tẹ àbí ọ̀tẹ̀ èèyàn tẹ torí de eléyìí lábẹ́ òfin ṣẹ̀ríà ká pé ẹnìkan fẹ́yàwó náà ẹni tó wá ròyìn rẹ̀ fún ọ àwọn tó bọ̀ wá tó ń ròyìn rẹ̀ fún ọ pé ah mashallah mashallah kódà irun rẹ̀ ó gùn dẹ́yìn ojúgun ni àfa mọ̀ náà bá ti ń já tọ́ pé ẹ́ eh, ìyẹn dúdú bí tiwa ẹ̀ náà pé àà ah, ebe ah, mọ̀ ń sọ̀rọ̀ fún so gba tí ó délé lọ bá bá pé orí kolofo lábẹ́ òfin ọlọ́run tó o bá lọ fẹ́ mọ́ ọ̀fẹ́ má náà ni ẹni tó parọ́ fún ọ padà lọ bá gbogbo owó rẹ tó ná fóbìnrin ọ gbà padà lọ́dọ̀ rẹ ká sọ̀rọ̀ àmọ́ afẹnuwarọ̀ ìjọ ọ̀dọ́ lójú ọmọ bí irun yẹn ti jẹ́ ha sẹ́wárí gbà mí ọlọ́run dá àwọn èèyàn lóríṣiríṣi gẹ́gẹ́ bá àwọn ọkùnrin ṣe rí náà làwọn obìnrin àwọn obìnrin kan wà tó yẹ pé àdánwò tọ́lọ́wọ́ bá gbé bá wọn ni pé kò sí irun lórí wọn irun wọn hérehère ni bọ́lọ̀ ń ṣe dárun sórí wọn àjàǹkólokòló ni irú eléyìí ṣé àyíwá lè gbà pé kó máa gbé wíìgì sórí torí kó bìnrin ayọ̀ wọn. ayé ọgbà bó ti wá náà ní òfin ní òfin ra rẹ lẹ gẹ́gẹ́ bóbìnrin kan ti sọ fún anabi sallallahu abirun lórí ni kò nírun lórí yóò sì lọkọ irun ń sì ń tí wọ́n wò tí fi táwọn lè sí káwọn fi nǹkan kún un ni kí islam bí kí wọn náà ní ìsìnkú ọmọ wò pé tó bá lọ tọrọ ìyàwó tó sì ní irùngbọ̀n tó pọ̀ dáadáa wọn lè wo irùngbọ̀n mọ́lá pé ah masha allah masha allah ẹlẹ́sìn tí ẹlẹ́sìn tó fi ọmọ tó wá ti wá lọ wó oògùn kan tẹ́kí tó máa fi pàgbọ́n láàrin ọ̀sẹ̀ kan afá ẹni ọmọ ó ti ọ̀dà mi tí wọn ti yọ ní lábàájì wọn wá lọ kó gbogbo ẹ̀ sí gbogbo àgbọn rẹ gbogbo gbogbo ẹ̀kẹ́ rẹ gbogbo kínní ìwọ náà tẹdílẹtì islam ọ̀farama lẹ́yìn náà àbúrò máa fògùn mú irun gbà yọ àá tọ́lọ́mùbá fún ọ fún ọ tí ọba sì fún ọ kọgbà kámú. بسعد ابن عبادة تجي أولولي أوان خزرج tí Aisha ń sọ pé ah, ọkùnrin gidi ni ọba jẹ́ tó bá kọ́ lọ́n tó fọrùn gbà gbogbo nǹkan lọ́lọ́run fún àmọ́ ọlọ́run fọrùn gbà ọtàn àbí ọtàn ọtàn wọn ò sì lọ fọ ògùn túláàsì kan yọ jáde tẹ́lẹ̀ ìjẹba ó túmọ̀ sí fún àwọn tí ń bá wọn fi rán kọrùn kọjá ọbẹ̀ àwọn ẹni tí wọ́n ń gbégbé gbèsè orí kọjá ọbẹ̀ ẹ̀ rí rọ́bà owó kóorun náà wọ́n á tún máa sábà fi kàn tó bá jẹ́ pé obìnrin bá ń ṣe nǹkan oṣù àbí ẹ̀jẹ̀ bí máa bá ń jáde lára rẹ̀ tó bá fẹ́ wé rọ́bà máa irun rẹ̀ àbówù márùn rẹ̀ sí wàhálà bẹ̀ nítorí pé lásìkò yẹn kò ní ti sọ̀rẹ́ àmọ́ ìgbà tó ṣe pé ọ́n máa ti sọ̀rẹ́ ó ń bùkátà láti sàlùwàlá ọlọ́run sọ pé wàmsáhù bí rògbò síkù ẹ̀fọ́ mi pa orí yín lápapárí ẹ̀sìn máa kó wù àbí rọ́bà tá a bá fi wérun yóò máa kọ dínà kómi ó dé gbogbo ibi tí irun wá wà torí ẹ̀ la sọ pé má fi rọ́bà má fi kórun má fòwú kórun nígbà tó o máa ṣe nǹkan oṣù àbẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ tó bá yẹ kó ń ṣe nǹkan abẹ́jẹ̀ ti máa ń jáde lára rẹ̀ lo wá fẹ́ lo rọ́bà àbọ̀ fẹ́ lo òwú kọrùn kò sí ní tó burú ń bẹ̀ lópin ìgbà tó o bá ti lo òwú àbí rọ́bà yẹn láti fi kún gígùn rẹ̀ kó lékún sùn torí pé táwọn ìyá àdìrí máa ń ṣe ni pé tí wọn bá fi rọ́bà àbówù kórun fún wa tí wọn bá fi kórun fún wa tí wọn bá ti débi parí tí wọn rí pé léyìí ò ní kùn tó eléyìí eléyìí náà ní gùn tó eléyìí tó wọ́n lè kí rọ́bà yẹn kún kí rọ́bà yẹn kún kí rọ́bà yẹn kún kí rọ́bà yẹn lódì wọn tí ó fi dọ́gba pẹ̀lú èyí tí wọ́n fẹ́ kó ṣe déédé pẹ̀lú rẹ̀ wọ́n wá kó àwọn rọ́bà tán géun wọ́n papọ̀ mọ́ irun níbi tí irun dé wọ́n wá tún wé rọ́bà míì mọ́ wọ́n tún wé rọ́bà míì mọ́ rọ́bà wọ́n wé rọ́bà míì mọ́ rọ́bà ló kọ́ pé irun rẹ̀ náà ló débẹ̀ ọlọ́ọ̀lànà bẹ́ẹ̀ náà ni wọ́n lè wú òwú náà bẹ́ẹ̀ ọlọ́run láàánú ẹ̀ tó bá ti bẹ́ẹ̀. tó torí de eléyìí àbùkátà gbogbo ń dáàbò dáàbò ní ẹni tó lọ́n láàánú kájìnà eléyìí jẹba. wàlúwàṣímà wàlúmùsàwòṣímà bákan náà abánifínra àtẹnitọ́ tọrọ fún fínra fún ọlọ́run láàánú fífínra oní ẹni tó máa ń ṣe pẹ̀lú abẹ́rẹ́ èyí tó gbóná àbí tọ́jọ́ láti fi ya nǹkan sára yíya nǹkan sára yìí wọ́n ti wà láyé ti pẹ́ ẹgbọ́ láti ayé anabi sallallahu alaihi wasallam dánábi láàánà ìjọba ṣe ẹni tí ó ń bá wọn fínra àtẹni tọrọ fún fínra fún ànábì lànà. tọ nítorí pé yíyí ẹ̀dọ́ ọlọ́run padà ni wọ́n wá lọ gbé ara rẹ̀ kalẹ̀ ibi kan bọ̀ ya nǹkan sí ní ètò sí pé sábà ti yá sí unremovable yẹn ó tún dà láyra náà tètè pa máa fún yàn lọ́dà ẹlòmíì ló tún fún ọbọ ìyá orí ọ̀ka láti ayé dọ́hùn tí wọ́n yọ orí ọ̀ka sí láyà so ngbàtà nàbì sọlá àṣìlá sọ pé wá ṣímẹ wọlùmùsọ ṣímẹ ó lo àmì obìnrin fún àtẹnudí bá wọn ṣe àtẹnudọ tọrọ fún ọbọ ń ṣe torí àwọn obìnrin náà karambà ni bó ṣe rí nù tẹ́lẹ̀ káwọn ọkùnrin karambà náà náà tó wọbẹ ẹ̀rọ àwọn mama, mama. tó ẹgbẹ́ lómi níbi apá rẹ̀ báyìí wọ́n ya láǹgbàjì ẹlòmí wọ́n lè kọ́ sí apá rẹ̀ mo pé lọ́lá pé kí wọ́n má bàa sí mú kàn ẹ̀rọ ẹlòmí minus minus minus minus minus minus minus wọ́n tó lọ sápá rẹ̀ sòfin fìlà ẹlòmí àgbogbo bíi tẹ̀ sẹ́k wọ́n tún tó sí níbàjẹ́ èyí náà máa rò pé hmm? alẹ́ni tí ń bọ́ ṣe léyìí tó wá sí gbogbo òdílẹ̀ àkàràmọ̀ kó mọ̀ kọ́ á àwọn òbí náà ní ẹ̀ṣẹ̀ kọ́ àbọ̀bọ̀ tó. lábẹ́ bẹ́ẹ̀ òun náà ní tàbí o èyí tá ń ṣe láàyè wọ́n kó wa láti lóyìnbó àwọn èèyàn dúdú àtàwọn ọkọ̀ funfun tán àwọn náà tẹ́wọ́ gbà. torí ẹ ẹrẹ lómi tàtú tiẹ̀ apá ni wọn yàtọ̀ fún tó wọ́n kàn lè ya iye kan wọ́n yàtọ̀ lápá tó ẹ tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó wà kóòtù kóòtù kóòtù abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ wọ́n yà náà ni ẹlòmí wọn lè ké sí lápá pé wọ́n kóòtù tó àké máa lò abẹ́ <laughs> ẹlòmí wọ́n lè ìbọn sí láyà. if you misbehave àwọn àwọn gọ́ọ̀nù rẹ ni tó kálukú pẹ̀lú àwọn lógo tiwọn tọ ẹ wá rí wọn tó sí ẹlòmíì la débi pé kọlù àwọ̀ rẹ̀ ti parẹ́ láti òkèdélẹ̀ nǹkan oríṣiríṣiríṣiríṣi wọn yà sí la ọkùnrin wa ń ṣe lónìí obìnrin náà ń gbà. so sẹ́másì ń ṣe tàtú yẹn fún wa ó ní ìdí farabalẹ̀ torí gbogbo ẹ́ńjìnì tán ṣe fún un wọ́n ti fíkì ẹ̀ mọ́ná so wọ́n máa yà sí ọ la wọ́n máa gún ọ torí pé ìyà náà lọ̀daràn ẹ̀ jẹ́ láti ayé dídá òkè yà lọ so wọ́n máa sọ pé ọ farabalẹ̀ o torí títa ríro là á kọ́ la o tó bá jiná tán yóò dògè. àfa ní ní ìyàtọ̀ fi jẹ wá sáàfin jẹra wa bọ́lọ̀ ńlọ́ba ni wọ́n ṣe ni ọ̀pọ̀lọpọ̀ ò ní ṣe torí mélòó là ń ní tó pa àwọn sobi òfò yìí náà torí ọlọ́nla náà ẹni tó ń bá wọn wọn ó tún la fífi tì sọ́dọ̀ àwọn obìnrin kharaja makhraja al-ghalib ọjáde ń jáde pé ìtọ́pọ̀ jù ẹ̀sùn pé ma kharaja makhraja al-ghalib la mafhuma lahu kò túmọ̀ sí pé ọkùnrin tó náà bá ṣe ànábì ọ̀làánà ọ̀làánà ọ̀nà ṣùgbọ́n àwọn ìtọ́pọ̀ jù ti máa ṣe àwọn obìnrin bọ́kùnrin náà bá tó lọ́ọ́ fi nǹkan kúrun ọlọ́run ànábì làánà ó sì ti di common thing náà ní ìsìn àwọn ọkùnrin náà ní wíìgì tí wọ́n ti ń gbé sórí àìmọye oríṣiríṣi wíìgì tó gbé sórí tọ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ànábì lànà lábẹ́ fífínra òun náà ní là ìlà tá a máa kọ àkọ́kọ́ dúpẹ́ fọlọ pé wọn kọ là báwa orí lànà torí pé ẹni tó bá ṣe ànábì lànà wọn sọ pé ànábì lànà rẹ nù rìwáyà yìí nínú rìwáyà mi Ọlọ́run lànà rẹ. بعد ابن مسعود رضي الله عنه رواياته انظر في لعن الله الواصلة والمستوصلة والواشمة والمستوشمة والنامصة والمتنمصة والمتفلجات للحسن gbàtọ́ka kọ́lọ̀ ńlá náà wọn ọlọ́ńlá náà wọn ọlọ́ńlá náà wọn ntọ́ gbọ́ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam wọn alọ́lọ́ ńlá náà àwọn yẹn aníbo lọ́lọ́ ti là náà ẹ̀ kí Al-Qur'ani àwọn àwọn ha tó kò síbi tí àyà kan ti sọ báwọn oníṣẹ́ bá kà ẹ̀ bá rí ń bẹ̀ fi hàn wá bí tọ́ wà oníṣẹ́ bọ́lá ń sọ pé wa ma atakumur rasulu fakhudhuhu. wa ma nahakum anhu fantahu gbogbo nítorí anabi bá mú wa kún yẹn tẹ́wọ́ gbà nítorí ẹ ti ẹ jìnnà sí anabi là gbọ́dọ̀ sí ó túmọ̀ sí pé nítorí bá ti ọlọ́run lànà bàtà anabi sọ pé ńlànà rẹ ọlọ́run náà lọ lànà. tí wọn máa kọ sí àwọn èèyàn o kìí lásán fa tún máa ń ṣe é pé tó bá jẹ́ bàámu ni àtòrí ni ó ti máa bọ̀ tó bá tún wá wọ́n bá ń mú etí yàn lẹ́ẹ̀kẹta wọ́n tún wá fi bàámu kan sí déédéé mú báyìí Ògbómọ̀ṣọ́ land nìyẹn táwọn Ọ̀yọ́ land àwọn náà tún ní irú tiwọn àwọn òkú yóò ti pàǹpà dáadáa ni wọ́n lè gbé ẹ̀kẹ́ yẹn báyìí fún fún fún fún sideways láìsí rẹ̀ lọ́nà tó jẹ́ pé gáàpù tó wà láàrin wọn náà káàdì ò bá lé pọ̀ àwọn ọ̀bàdàn láàrin àwọn náà ní tiwọn so àwọn náà lè sin ọ̀kan wá bá ọ̀kan tó wá bá ọ̀kan wá bá ọ̀kan wá bá àbí bí gbàtí yẹn ń to minus minus minus minus àbí òye wa àwọn ẹ̀gbá àwọn náà ní tiwọn so bẹ́ẹ̀ oníkálukú ní tiẹ̀ gbọ́dọ̀ Ìlọrin bẹ̀ àwọn náà nírú láti wọn dá máa kọ́ àmọ́ àmọ́ pé wọ́n máa kọlà lẹ́kọ̀ọ́ tọ́ wa kọlà tọ́ lọ dúró sí oríta tọ́sọ̀ ká gbowó ọmọ lẹ̀ ọmọ lẹ̀ báwo láti ló ti wọ́n ló ti wá ẹ̀ tó padà sílùú tiẹ̀ náà ibi tí a ti máa kọlà ẹ máa tí àwọn èkó bá rẹ ìjọ kọlà wọn máa fẹkẹ ni ọkọlà bàbá ọkọlà yìí ìyẹn ni pé lọ́dọ̀ tàwọn hmm, kò sí tọ́jọ́ là tọ akramakumullah kéésì yorùbá nìkan ni máa kọlà tẹsíwájú yorùbá ń gbà mí tó bá tún kọlà kì í máa ma lórí àtẹ̀kẹ́ nìkan ó tún máa dáyà ẹ wọlọ ọlọmọ tó bu àyà wọn tó bu wọn tó àbí òye wa subahana ìyẹn ọmọ àrò pèsè kékeré ni wọn máa kọ ni àbí téèyàn bá dàgbà èyí tẹ bá dàgbà ní sọ wọn pé wọn fẹ́ pọn ọlé bẹ́ẹ̀ ṣe tó yìí ní sọ wọn fẹ́ pọn ọlé ọwọ́ àwọlé ọwọ́ àríbàbọ olóòlà ó ti kó àwọn ọbẹ nkalẹ lórí ẹ gbẹẹkẹ rẹ bọ ọdún jìyà oṣù tó dájú ni pé láti rondo rondo rondo ní ọmọ ọkọ làtọ́ ọmọ ọlọ́mọ lẹ́yìn bí ẹ bá ti á ń dàgbà ní ọmọ búrẹ́kẹ́ ní ọmọ fẹ̀sí ní ọmọ fẹ̀sí yorùbá wà máa ah ọkùnrin rẹ wà á pọ̀ ní ọkọ là á tó ah máa ń tẹ̀sí wo tẹ̀sí pọ̀ rẹ wà. àtàràmọ̀kọ̀mọ̀lá ẹlòmíì níbi ìsàlẹ̀ dodo rẹ̀ wọ́n kọ̀ là mí. tó bẹ́ẹ̀ náà làwọn haúsá náà kọ́ la oríṣiríṣi là kọ́dà gan tó bá fẹ́ mọ oríjìnà haúsá tẹ́lẹ̀ ọgbọ́dọ̀ nílà wọ́n kọ́ la kan sí bí ẹ̀kọ́ rẹ̀ bíi ti mùsùlùmí wọ́n kọ́ àwọn náà tún kọ̀ kan sí ní mú bíi bá mú tiwa náà àmọ́ tí wọn ò ní fẹ́ tó tiwa wọ́n fi mọ̀ pé luwo ló tiwa àwọn fúlàní àwọn náà ní tiwọn àwọn tiẹ̀ fin ni irú fífin o lè bíláàkì níbi ẹnu kó tún bíláàkì níbi kíni àwọn gárà ńkọ́ àwọn náà ní tiwọn tiwọn tiẹ̀ máa pàǹpà dáadáa ni wọ́n rò pé yé àwọn gárà àwọn àmà ṣe tiwọn wọn ṣe mẹ́ta báyìí yọ wá tóbi tó bẹ́ẹ̀ náà làwọn ẹ̀yà kọ̀ọ̀kan ṣé wàá lọ plateau state a àwọn là ń bẹ ń bẹ tó jẹ́ pé àfi bíi kẹ́kẹ́ olówù tàwọn yorùbá wọn tí wọ́n máa sin tí wọ́n máa sin tí wọ́n máa sin tí wọ́n máa bẹ́ẹ̀ làwọn là wọn sọ̀sọ̀ nínú plateau state a ẹ mọ̀ òkú kó wọn ti farabalẹ̀ sí adúrú kìíní sí yẹn lẹ́ẹ̀kẹ́ ó ti pọ̀ jù àfi bí agbọ̀n tó jẹ́ pé wọ́n hun ọwẹ́ gbogbo èèyàn dúdú ó sì pọ̀ nsọ́gè yìí náà ẹ bá tún á dá wọn lómi àkàrà wọn fún mi wá the South Sudan ah ọmọ èèyàn ó lágbára o wọn bá láwọn kọ bí la bí la bí la wọn ti tó wọn tó àwọn náà máa tó burúkú síra wọn lójú wọn tún wá wọn tún wá sí awọ awọ wa lè pàm yóò tún lè pàm yóò tún lé pọ̀n yóò tún bí ìgbà téèyàn bu awọ èèyàn wá tún gbìn sòtí gbogbo ẹ̀ bá wá san yóò wá dàbí ìgbà tí ẹ̀kẹ́ di kókó di kókó di kókó di kókó di kókó di kókó di kókó di kókó di kókó àwọn sì máa soge pé yẹ eléyìí pé lómi àwọn tó ń jẹ́ lárúbáwá náà ń kọ́ nírú wọ́n ti pè Northern Sudan tó padà wá di kọ́ńtìrì tiwọn lọ́tọ̀ ni ẹ̀rẹ́ lómi inú tiwọn náà sẹ́kí wọ́n kọ́ la sílẹ̀ kẹ́ vi vi ńlá ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ wa bẹ́ẹ̀ ni ní Sudan yẹn ẹ rí vi ní ńlá nìkan ẹ àgbà tí o bá la rí làwọn àìrìn jìnnà nàìjíríà kò kí ọ̀kẹ́rẹ́ torí téèyàn bá ń rìn jìnnà yẹn mọ̀ pé Yorùbá nìkan ní máa kọ́ la ó kọjá ó dé jẹ́bà gan rí eléyìí wàláhì ẹ̀ ra wọn lọ ẹlòmíì gan náà sùdà ẹni tí wọ́n fa wọ́n fa ń fa kú fa sílẹ̀ báyìí wọ́n kàn wọ́n kọ̀kọ́ tì ní. subhanallah but alhamdulillah ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti ń pa tì irú ẹ̀ ní sábà rí lójú àwọn ọ̀dọ́ máa wọn bí àwọn bàbá bàbá ni ẹ rí i pé ńlẹ̀ yorùbá náà èèyàn mélòó lẹ pàdé ní ìtútọkọlẹ náà lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí lọ́dún yìí tí ń jiyàn bóyá àwọn àlùmí ẹ lè rí èèyàn kan láàrin ẹgbẹ̀rún bóyá wọ́n fi ń plan rẹ̀ kó lè dọ́gba lọ́la sọ̀rọ̀ wọn mọ̀ pé ọba ọ̀yẹ́ kọ́ jọba lẹ̀ yorùbá láì kọlà bẹ́ẹ̀ náà rádúró ọba tí ń jọba ní ìsìtì ọ̀kọlà abẹ́ẹ̀ rí ìkálukú náà ti ń mà àkàràmọ̀kọ́mọ̀wá tẹ́wọ́n á rí làyìn ìdí táwọn olùmọ̀ fi kí gba bẹ́ẹ̀ wáṣímá wọlùmọ̀tàwọ̀ṣímá òun náà ní gẹ́gẹ́ bíi wáṣímù lòun náà rí ó tún á burú jùlọ gẹ́gẹ́ bí fífínra lòun náà mọ́ burú jùlọ nítorí pé fífínra tí wọ́n bá ti lè ṣe ṣiṣẹ́ fún yàrá yìí unremovable kò ṣe yọ ọmọ níṣẹ́ ọ̀padà gbẹ́sìn ó ti wá ya tàtú kan síra rẹ̀ lápá ọ̀yà síra rẹ̀ dòdò ọ̀yà síra rẹ̀ láyà ọ̀yà síra rẹ̀ lẹ́yìn ọwọ́ agbọ́ nínú ẹ̀sìn pé à ẹni tó bá mọ̀ sí ọlọ́mọ làánà rẹ̀ anábì làánà rẹ̀ wọn á ní ah, ọgbọ́n wò la fẹ́ dá sí sẹ́yìn mọ́ ọgbọ́n tá a lè dá sí kò sí àfi tí wọ́n bá fi abẹ́fẹ́lẹ́ tí wọ́n bá fi gé awọ ọ̀dànù sẹ́yìn yẹn sì gbádùn ìyọ́n hanra rẹ̀ lé màánu tó bá sì lọ fẹ́ parí àfi ká fọ́dà kún ọ́ la wọ́n yìí sì fọ́dà pààyàn la so ẹ wá wo la ìlà tó wá wọ́ sí jù torí pé ìgbà tí wọ́n kọ làákùnyàn awọ ni wọ́n máa mọ̀ rẹ́ tí wọ́n gbẹ́ kó mbẹ́ kó láti afẹ́ ti tafẹ́ di so ìdí ni tó fi jẹ́ pé déédéé rẹ̀ gangan ló ṣe nínú pọ́lọ̀ ńlá ni ìjọba ṣe ìgbà tí èèyàn bá gbẹ́sìn yìí èèyàn sì rí pé wọ́n ti kọ làbọ̀n lẹ́ẹ̀kẹ́ yóò mọ wá wá bí ó ti parí àkọ́kọ́. ìwọ wọnú làánà torí ìwọ kọ́ lọ kọ fúnra rẹ̀ ìwọ kó o ti tọrọ fún ọbọ kọ́ ẹni tó bọ la ọlọ́run ẹni tọ tọrọ pé ẹ bá ń kọ́ fún wa bọ́rọ́ torí pé ọ̀ tọrọ kó o ti fúnra ntí wọ́n ṣe sí ni la táwọn kan fi dìsáàbù làánà èèyàn oríṣi méjì ló dìsáàbù làánà lórí nǹkan ṣe sí wọ́n làwọn wọn náà ò ní fẹ́ rí lára rẹ̀ wọn náà gbọ́dọ̀ máa dunu pé à ilà wọn kọ kó lu ààrẹ yìí séèyàn jọpin yàtọ̀ sẹ́yìn tí wọn kọlà fún yín sójú bí ojú haúsá haúsá ní ìkọlà ọ̀dà kan tọ eléyìí tó máa dunu sí i wọn náà lè wá abẹ kọ́ lọ lànà rẹ̀ o torí wọ́n kọ́ ló ṣe àmọ́ orí pé wọ́n ṣe fún ọ inú rẹ̀ ń dùn ẹni tó wá gbẹ́sìn yìí wọ́n á gbìyànjú pípò láti parí àti bábùkù tí máa sábà kan àwọn èèyàn gan látàrí wọn kọlà sẹ́kẹ̀ o torí ẹlòmíì ẹ̀ máa bí tọ́lọ̀ ń gbèdé ọ̀pọ̀lọpọ̀ tí ì tiẹ̀ lágbọ̀ọ́yé ẹ̀sìn títí wọ́n náà tí ó fi parí ẹlòmíín ní í ṣe kẹ́kọ̀ọ́ ọkàn bára rẹ̀ nílùú òkèèrè ni ó wá jẹ́ pé tí gbogbo yẹn bá ti wà ní àyè ibi títí ń ṣiṣẹ́ àbí tó bá ti wọ ibì kan tó náà tiẹ̀ ti fẹ́ ṣe nǹkan kan àwọn èèyàn á focus lórí ojú tiẹ̀ did you fight with a lion lion báwo gbogbo ojú rẹ báyìí fẹ́ ti wá kọ gbogbo map of the world sí báyìí sí ẹja pẹ̀lú kò pẹ̀lú kìnìún ah, this our culture this our okay ẹ káàbọ̀ but uh, tá a bá wo technically àwọn èèyàn yín yẹn wọ́n máa technician pọ̀ láàrin wa and uh, people that know about fine art wọ́n pọ̀ láàrin wọn but uh, as a matter of fact ìkà ni wọ́n bẹẹmọ káwọn náà ní mẹsì wọn tó ní ìkà ni wọn Because wọn tún yọ gbogbo awọ yìí wọn náà lọ mọ iye ẹ̀jẹ̀ tó máa jáde ńjọ́ yẹn ẹsùn mọ kó òyìnbó ti lẹ́ńtì ẹ̀ ó lè pe ìlà kan báyìí tí wọ́n bá ní láti gbẹ lítà mélòó ẹ̀jẹ̀ ló lè jáde times iye sẹ́mi pé the so called human rights activist ah wọ́n kó bàbá yẹn lẹ́jọ́ ni ẹ wá lọ sọmọ léṣe báyìí tẹ̀lé ìtumọ̀ sí pé ẹ má bọ̀ máa ń kọlà o wọ́n sì máa sábà jẹ́ ọmọ gbé mọ́yà rẹ̀ lọ́wọ́ ni o tó bá fẹ́ kọlà fún o ìyá kan òsì tí ó bá wọn jó ọbí tí wọn ti fẹ́ kọlà fọmọ torí à wàhálà tí yóò ṣe kí làwọn tó dínà ọkọjà àbíkí àpò egbò ní egbò gidi gbogbo ni ó ṣe dínà musa ama tó kọ́ ma gbọ́n kínní kan rẹ̀ tó lè dúdú dáadáa dúdú nù <laughs> dúdú nù pupa ìwà sọ pé àdúgbò ìfọlọ wọn wà ní wọn bọ kọ wọn wà ń kọ tútù ni àní gbogbo ẹ náà wà ni wọn kàn kọ́ fún ọ ni gbogbo Islam ọfara eléyìí jẹ́ gbèsè jẹ́ ẹjọ́ bá ti rí lẹ́ẹ̀kẹ́ tó bá mọ tó lè ṣe tó lè parí tó bá ti parí ọmọ kórìíra ń ń èkó láyé àkókò So, lẹ́yìn jẹ́ bó ti jẹ́ ìjẹ́ lábẹ́ rẹ̀ náà wá ní kálé làálì rárá o làálì kìí ṣe fífínra làálì kìí ṣe kíkọlà wọ́n lè jọra pẹ̀lú ẹni tí wọ́n máa ti torí rẹ̀ sí kọ̀ọ̀kan wọ́n lè sọ pé àwọn fi ń sara lọ́sọ̀ọ́ ẹni tí ń fínra ní yóò lọ ń sara lọ́sọ̀ọ́ ẹni tó kọlà náà wọ́n ló gé ni eléyìí rìwáyà kan tí wọ́n fi ń kọlà ń yorùbá lẹ́yìn rìwáyà mi tún wà wọ́n ní torí táwọn bá sọnù táwọn ò lè ríra àwọn ayé lédè kúkúrú wọ́n ní tọ́fà tí yorùbá fi ń kọlà ah ṣé ìlà ṣàpèjúwe ìlú wa ó ṣe ṣé ìlà ṣàpèjúwe àdúgbò wa kọ̀dájú ṣé ìlà ṣàpèjúwe ọkọ̀ bàbá wa àti ilé wa kò dájú bóòlù àti wá jẹ́ pé àdánwò bá wa kó àmà sọnù tó wa tí gbogbo èèyàn wá tó tó ti kọlà tó bá ọdájú pé nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bóyá ìgbásà ni ìlú fatila yẹn ti pọ̀ ìgbà yẹn wọ́n wò fún àwọn fi ń gbásà tàwọn náà lárugẹ pàápàá jùlọ kò wú ẹ̀yà kan láti jẹ́ kó lúpọ̀ máwọn míì ọwọ́ parẹ́ mọ́ wọn la eléyàn ló lè jẹ́ reason tí gbogbo èèyàn fi ohun rí má à ń kọ́ la bìdẹ́lì ẹsẹ yorùbá nìkan ní kọ́ la àwọn mìíràn ń kọ́ kálukú ọ̀fẹ́ ọmọ ló pọ̀ ní wọ́ọ̀dù ó wá di pé àdáta ní ẹnìkan màmá kó má jẹ́ pé àwọn èèyàn tiwa wọ́n lọ dé oríṣi mi àwọn èèyàn oríṣi mi wọ́n di irú tiwa. tọ́ lópin ìgbà tí yorùbá tún jẹ́ pé ẹ̀yàmẹ̀yà náà ló tún bí ń gbà náà ó lè jẹ́ yàmẹ̀yà náà pé tó bá jẹ́ tiwa àfẹ́ kọ́ tọ́ sí àwọn àtọ́rìn wa ó lè fi kọjá pé lọ́fà náà fi kọ àwọn làtàn kọ kò ní tuma ẹni tó bá ṣe ọlọ́ọ̀la náà kò sí ní ta fẹ́ fi ṣe torí di eléyìí ẹ rí i pé bó bá yẹ pé nǹkan kan náà wọ́n fojú sùn gbogbo ẹ̀ bàjẹ́ bóyá tó ẹ fojú sùn ni pé àwọn ọmọ yín o kọ́mẹ́jẹ pé ọmọ yorùbá o ọlọ́gbà àrìn haúsá ọ̀dà haúsá o ọmọ haúsá o ọ̀gbà àrìn yorùbá ó di yorùbá o ẹ̀rí pé ní gbogbo ẹ̀yà yíbò lọ́dà bígbà tó yẹn kọlà láti pilẹ̀ àmọ́ báyìí tẹ̀yìn bá tún dé nu inú gbó wọn lọ ìyẹn lè padà ráwọn táwọn náà ń kọlà oríṣi kan ẹ̀rí pé nísìn wọ́n kọlà síyàn lẹ́yìn irú bàámu tí wọ́n á bẹ̀rẹ̀ ó wá lọ gbélé haúsá ó wá dé kò tí ì dàgbà kan lọ títí fa ó wá débi wípé kò sí bá ṣe lè bá sọ yorùbá láyé ìtì ọ̀dà haúsá ni ọkàn máa sọ ah, ah, ebi torí pé àwọn bàbá rẹ pé àwọn náà fura pé wọn máa kú tọ́ yá ni <laughs> làwọn náà ti kọlà sí lẹ́ẹ̀kẹ́ pé ah, àbúrò wa fi tiẹ̀ fún ajá jẹ kò ní dáhùn wọn bá sọ yorùbá sí sẹ́wọ̀n pé tí ìbá ti kọ́ lọ́wọ́ ọba ọgbà ká máa kọlà wọn ò bá wọn sọ pé àti ẹ̀dúpẹ́ kọ́ lọ́wọ́ tán kọlà fílẹ̀ yọ sọnù tán ẹ rí wípé ẹlòmíín náà gan torí pé ti rí sẹ ọ́fíìsì kan ti ń di kaka ti ń di kùkù lórí rọ ẹ wá wọ ọ́fíìsì rẹ ẹ̀yin sì jọ ọmọ Yorùbá inú yín wá dùn pé à ah, bí o bá tiẹ̀ ní ẹni tó wà lórí tébù yìí torí pé ti rí ìlàlẹ́ kẹrẹ̀ torí irú la ti Yorùbá o àwọn Ìgbò ikọ̀ irú la ti Yorùbá o àwọn tápà ikọ̀ irú la ti Yorùbá o àwọn Haúsá ikọ̀ ẹ káàárọ̀ ta o wọ́n ní you better say what you want to say in English ah, mo ní ẹ káàárọ̀ the next person. ṣé èmi ò tí sọ̀rọ̀ ni you have to speak official language ok local yorùbá tí wọ́n kó sí ọ lẹ́ẹ̀kẹ́ eléyìí túmọ̀ sí pé ẹ̀rí kí n tẹ́ náà tún ṣẹlẹ̀ kíkọ́ ọmọ yorùbá ọmọ ti nǹkan mi ọ̀ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀ ọ̀ṣẹlẹ̀ náà ní ìsìn wọ́n dọ̀ dúró travel wọ́n á ní lágbèjú láńsẹ̀nsì àná ló ti dìbò àtijọ́ ta lẹ́yìn ti wà lọ́nà ó sì rí inú rẹ̀ ah, ẹ̀yìn àná la gbéra lérò pa débi tá a lọ títí alẹ́ àná táàbì lọ rí inú rẹ̀ lónìí tọ ọ̀nà wa ti dá pọ̀ iná la fi dò ní lọ́nà ẹ ṣe sùúrù fún wa á tún ṣe bàbá ti délé ó wá jọ ọmọ Yorùbá lẹni tẹ̀ ń bá sọ gbogbo bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ lọ́gbẹ́ so a ní láti gbé mọ́tò yìí lọ gáràjì a gbé lọ sí station wa ọgbọ́n tá à bọ̀ sọ ni wọ́n bá ní you better speak to me in English I don't speak Yorùbá wọ́n á sọ pé tọ̀ ẹni tí ọ̀gbọ́n Yorùbá kò ní dà o ìyàwó kí la bẹ lẹkẹrẹ o ṣépè fún mi àlọ èdè èdè lọọgbọ kó ló ṣe máa kó mo ṣépè ó dàbí haúsá ni òun náà wọn ra fún wèé pé kọ́ máa jẹ́ lárúbáwá kọ́ máa gbélé lárúbáwá kó náà di lárúbáwá bí wọ́n fún wèé pé kọ́ máa jọ máa sàwọ́dí lákòjù nítorí látọ̀jọ́ tó ti pẹ́ bá bàbá rẹ̀ ló ti ló ti ló ti ṣe hijira wá síbẹ̀ yẹn bàbá nǹkan kú kò rí bẹ́nẹ́fìtì wọn á òun náà wọn wọ jàlábíà òun náà wọn dé màkáwíà sórí àmọ́ òkú kọ́lọ̀ ó sì kọ ahọ́n àbí òye wa tòtẹ́ bá tẹ́yìn bá ti wá mọ̀ tẹ́ bá sọ awúgbá náà àti kíkà yóò mọ àṣìṣe kíkẹ́ mọ́ kó bọ̀ wọ́n mọ̀ pé èdè rẹ ti tẹ́lẹ̀ ló tún sọ ọ́ dì sí lálọ́ ni wọ́n mọ̀ sí tòtẹ́ mọ̀ pé téèyàn náà máa ń fà fúnra rẹ̀ ó dùn tó ń fà fún lọ tó wọn á ní fẹ́ bá yín sọ awúgbá yàrá sọ ọ gbọ́ awúgbá náà ni kẹ́lẹ́ níbi làárọ̀ bìyà ìlàrúbá ni kọ́ ọ

yóò tún fi yín ṣe sampo ní kíkẹ́ ẹ̀ lébà rí pé haúsá wà tó yẹ pé àwọn bàbá rẹ̀ ṣe mistake la yorùbá wọn kọ ìwájọ́ mọ̀ kò ní sọ yorùbá yóò tún fẹ́yàwó yóò tún bímọ haúsá náà ni ọmọ sọ́ọ́lì o àdánwò la torí délé ànídìí ká kọlà sẹ́ni bọ́dì o ẹni tó bá ń ṣe lọ́nlànà rẹ̀ tí bá tún wá wo nàìjíríà level orílẹ̀-èdè kan ní tẹ́yàmẹ̀yà ti pọ̀ wọn lórí ẹ̀yà kan ọ̀fẹ́ràn ẹ̀yà mi oníkálukú wọn kó ń kó jábélé ni kò sí bí àwọn ẹ̀yà nàìjíríà wọn ti péjọ fáwọn fẹ́ sìn kankan lẹ́yà oríṣiríṣi tí wọn ní dára wọn nítorí àwọn wò pé pípa pọ̀ tó lọ ń pa àwọn pọ̀ aburú ni torí di eléyìí oníkálukú dúró ní dúró pé òun ò lè fẹ́ ẹnìkejì dénú ìdínú tẹ bá tún wò nípa ilé ayé yàtọ̀ sí kófin ẹ̀sìn Islam ṣe léwọ̀ aburú tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìní ọba ti rí sẹ́ eléyìí tó apply fún but immediately ńgbà tó kẹ́yàmẹ̀yà ti fún àwọn èèyàn lórí wọ́n ti rí lẹ̀kẹ́ rẹ̀ wọ́n ti rí kẹ́yà báyìí nígbà ó sí rẹ̀ àpò ah, ìsọmọ nàìjà àmọ́rù rẹ̀ kọ́ lágbà títí. àwọn tí ń ṣe àwọn jẹ́ yorùbá wọ́n rí rẹ̀ pa ní ọgbẹ́ dẹ̀ ti rí sẹ́nà àwọn náà rí yorùbá ah, ah, ọmọ bọ̀dá ń gbàtí ń làwọn gbà síṣẹ́ tí wọn padà wàhálà sáwọn àwọn ẹ̀rí pé gan níbi tẹ́ yàmẹ̀yà gan dé nàìjíríà yìí ó sì ti ọ̀kọ́ lù tẹ́ máa wá admission ní school tí wọ́n rí inú ọkọ rẹ̀ adérántí adérántí ọmọ arántí ara rẹ̀ lò yìí wọ́n apply sí bí UK adérántí ńbọ̀ la adérántí ń gbà dákun dákun dákun ẹnìkan náà wá admission ní oyè ọkọ e. rẹ̀ Gambo Gambo báwo mo ń gbà mo ti bọ̀ wọn ò ní gbà wàhálà ń bẹ nàìjà yìí so tó ti jẹ́ pé gbogbo yín ẹ̀ ń kílèmù pa màlúù kan náà ni inú rẹ̀ náà la tún awì ní wàá gbé gbogbo ẹ̀ sẹ́ẹ̀kì ó gbé tiẹ̀ kárí torí ẹ̀ ọlọ́run ọba kọ̀fẹ́ á máa bu làtúrà ẹni lẹ́ẹ̀kẹ́ ọ̀ kọ̀fẹ́ sí ọlọ́run ọba ọjọ́ bó ti jẹ́ àwọn tó ń ti kọ́ sílẹ̀ kẹ́tọ́ ìtọ́lọ̀ ń fòtà dánwò fẹ́yìn wọ́n máa tọrọ àforíjì fún àwọn bàbá yín tí wọ́n ní wọ́n bá wọn pọ̀ tì ní lẹ́kẹ̀ẹ́ àwọn náà mọ̀ ní tó bá mọ̀ wọn bá ti ṣe. àdìsí tó tẹ̀lé lè wọ́n alátọ̀dọ̀ jùdáàmà bẹ́ńtò wàhálà àtọ́wọn àti bàbá rẹ̀ mùsùlùmí ni wọ́n ọlọ́nkọ́ yọ musa àwọn méjèèjì. òní xabọ́tò rasulillah sallallahu alayhi wa sallam fi unaisen. وهو يقول wọn bá nàbì sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn èèyàn kan wọn wà láàrin àwọn èèyàn kan tá a wá bá nàbì sallallahu alaihi wasallam anabi wọn sọ pé laqad hamamtu an anha 'anil ghayla mo ti pinnu rí pé wọn kọ̀ fáwọn ọkùnrin láti máa bá àwọn ìyàwó wọn lò pọ̀ nígbà táwọn ìyàwó wà ń pò pé wọn ń rè ma lọ́wọ́ àlùkìyìlá òun náà ní kéèyàn máa bá ìyàwó rẹ̀ lò ní àsìkò tí ìyàwó ń gbọ́mọ lọ́wọ́ ọmọ tó sì mú yàn nítorí kíni kọ́mọ lọ jẹ́ pé ìbálòpọ̀ tó ń bá ń báyàwó rẹ̀ lò pọ̀ lásìkò tí máa ń gbọ́mọ lọ́wọ́ tí ń rè yóò kó bá àlàáfíà ọmọ tí wọ́n ń rè yàn kò ní jẹ́ kí ọmú tó pure kọjá pé ní rífà lára lára yá rẹ̀ ìdínú dáná bisalòlá àṣìlá ni mo ti pinnu bẹ́ẹ̀ bí. fanadọ́tù fi rómi wọ́fàrí wọ́n á wòye sáwọn rómáwá àtàwọn fárísáwá àwọn náà lè ya ńlá méjì tó wà láyé ńgbà náà àwọn alágbára ńlá méjì tó wà láyé ńgbà náà. fa idha hum yughilun wọn á rí kó àwọn gan alára wọn á máa bá àwọn ìyàwó rẹ̀ àwọn ìyàwó wọn lájọṣepọ̀ lásìkò táwọn ìyàwó wọn ń tọ́ ọmọ lọ́wọ́. fàlà yọdúró dálíkà awùlẹ́dẹ̀kùn ṣẹ́yà eléyìí ti kó bá àwọn ọmọ wọn tí wọ́n rí kìí kó bá làáfíà àwọn ọmọ wọn tí wọ́n rí torí ẹ̀ kí ló burú ẹ̀yin náà ẹni máa bá ìyàwó yín lò nígbà tí ìyàwó ń rí ọmọ lọ́wọ́ eléyìí túmọ̀ sí pé alìsílám ó máa ń kọ́ wa báwọn nǹkan tó yẹ ká ṣe ó sì máa ń lé wa jìnnà sí tí ọ̀tọ̀ ká ṣe ìyàwó àtọkọ bí ẹbọlọ ń ṣe sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ àtúnṣíwájú nìṣọ oko hàrùkọ lẹkọọ ayé ìdáko yín ni làwọn ìyàwó yín jẹ́ fún yín o wọ́n nítorí pé ibi tó jẹ́ àyè ìdáko lára ìyàwó yín òun náà níbi abẹ́rẹ́ tọ́lọ́run gbà pé kẹ̀sì bá lò èèyàn sáà ti má bá lò ń bò ìyàwó wà fọ́kọ ọkọ náà wà fún ìyàwó ṣùgbọ́n lọ́rọ̀ òdodo eléyìí tí ò ní àbòsí nínú. No ó yẹ kí àwọn ọkùnrin kan máa kan sára sáwọn obìnrin pẹ̀lú níní àánú wọn nítòbìnrin náà ń gbá mú kò kéré wàláhì lódodo oore táwọn ọkùnrin ń ṣe fáwọn obìnrin ó pọ̀ gan wàlákìn nítòbìnrin ń gbá mú wàláhì kò kéré ẹ̀yin àwòwò tó bá lọ́ọ́ máa tó máa bá ń dá yín láàmú tí ń yọ yín lẹ́nu ẹ̀yin gẹ́gẹ́ bí bàbá rẹ̀ tí ń gbókọ yín ká ẹ̀rí pé kò ní pẹ́ kò ní jìnnà tẹ́ fi pe ìyàwó yìí pé wá gbọ́mọ rẹ o kìí sọmọ tiẹ̀ mọ́. ìyá yóò mọ fi gbogbo nǹkan bẹ́ẹ̀ yóò fọmú lọ yóò fóúnjẹ lọ à tọmọ náà bá ń bínú gbà mí ẹni kọ́ ọmọ kékeré yìí nì wọ́n lè gbóúnjẹ fún kọ́ gbádànù wọ́n lè gbómi fún kọ́ gbádànù ìyọ́n mu àwọn tí mo bá lọ mú ìwọ ọmọ yìí ọkùnrin à dísítà làwọn ọkùnrin tí mo bá lé ọ́ di ìyá kan ò ní sọ bẹ́ẹ̀ láàyè pé tí mo bá mọ̀ mú kíni kódà kó ti pa nínú ìyàwó yín wọlé ọkọ ọlọ́run ti tírèèni wọn nínú ẹ̀dá tọ́tọ́ dá wọn láéláé ọkùnrin náà tírèèni tiẹ̀ lọ́gbàá yóò lé koko ní ọ̀dà ìyàwó yín kò ní fi ṣèbínú yóò tún gbọ́ ayọ̀ sọ́mọ lẹ́nu bí ṣe mú ìgbọ́ ni mú ìgbọ́ ni mú ìgbọ́ bàbá ó lè pọn ọmọ kan sí kùn kọ́pọ̀ kan sẹ́yìn ó lè pọn kan sí kọ́pà kan lọ́wọ́ ọ̀tún kọ́pà kan lọ́wọ́ òsì ọkọ tún pọn sẹ́yìn ìyàwó mùsùlùmí bẹ́ẹ̀ àkàrà ọmọkùnrin mọ́ ìyàwó ọmọ àti gbogbo wàhálà ìtọ́jú ọmọ ìtọ́jú ọmọ ìpínlẹ̀ ìlọ́yọ̀ ìpínlẹ̀ ọkọ náà ti kọ́ ya. ọ̀dà dúpẹ́ àwọn obìnrin ẹ̀yẹ káwọn ọkùnrin kan lànà ẹ̀yẹ kan lànà because ọmọ ń sunkún ara àyà ìlọmọ òtítì ti ọ̀rẹ́ lẹ́kún ọkọ náà tún wá ń sunkún kàn ah wàláhi àwọn obìnrin ti mẹ́wàá. ara ìyàwó náà lòun náà tún ti fẹ́ rí ti ọ̀rẹ́ lẹ́kún. subhanallah ilaahu ìyàwó kan ò tún ní kọ̀ǹgbà mi pẹ́ẹ́pẹ́ ń gbọ́ bùkátà kálukú àti táì ẹ sì máa ń tin bí bá béèrè owó tọ́mọ náà béèrè pé ọ̀kan láàmú gbọ́ nǹkó jọsọ bá tún bí mi lè rówó bá ń torí kó rí pé ìyá rẹ̀ ń béèrè owó wá jìyà ìwọ òsì ní ìrò pé ìwọ dọ́bù blo ni wọ́n kọ̀ọ̀kan láṣẹ anabi sallallahu alaihi wasallam pẹ̀lú ọ̀rọ̀ tó tún sọ yìí nípa ẹ̀tọ́ àwọn ọkùnrin táwọn ìyàwó wọn ó tún túmọ̀ sí pé àwọn obìnrin ṣe mẹ́wàá ìgbà tí obìnrin ń re ma lọ́wọ́ kò í sì náà àsìkò míì tóbìnrin bá gbé ọyàn sọmọ lẹ́nu tó bá ṣẹ̀ṣẹ̀ jẹun tán tó gbọ́yàn sọmọ lẹ́nu ǹjẹ́ ọmọ ẹsẹ̀ lẹ́yìn tọ́mọ yẹn bá ti fọ́ ọyàn ni pé gbogbo oúnjẹ tó wà nù ti lọ with immediate effect yóò tún sáré máa wó oúnjẹ mi kà ó lè wá jẹ tẹ́kọ́ ọmọ tó bẹ̀rẹ̀ kún mi ẹtún gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ tún ṣe bẹ́ẹ̀ tún ṣe palẹ́nu mọ́ àsìkò yìí ọkọ náà tún lè kọ́ yá subhanallah alaahu àǹfààní tó kàn wá ń bẹ nípa àlàáfíà ọmọ ni pé kò sábúrú tí ó sọmọ látàrí pé ẹ̀ ń báyà rẹ̀ lò nígbà tó ń sin mu àyàn kò sábúrú tí ó sọmọ. ìjọba máa ń béèrè lọ́pọ̀lọpọ̀ ni pé ìyàwó ń rí ma ọkọ sì ń ṣe fìtínà ìyàwó wa lóyún ọmọ ìṣẹ̀ṣẹ̀ wà lóṣù márùn-ún àmà kí ni Islam sọ ń pè léyìí àwọn náà sọ pé àmà kí lè fi Islam nípa pé kẹ́yìn náà máa kọlu ìyàwó yín gbà yìí. àtẹ̀wé àti burúkú ẹ̀kọ́lu gẹ́gẹ́ Ànábì sallallahu alaihi wasallam ti sọ ń bí. ajẹ́ pé kò burúkú ìyàwó lóyún náà àtẹ́níṣà ńtọ́lọ́ bá kọ́ pé yóò lóyún oṣù àlàmì ọ̀pọ̀lọpọ̀ obìnrin wà sẹ́kí bọ́lọ̀ ṣe dá wọn wọn ní kí ìgbà tẹ́ máa ń re ma lọ́wọ́ oyún ò ní dúró lára wọn àmọ́tọ́lọ̀ ń bá kọ́ pé yóò dúró yóò dúró ní ẹnìkan ẹlòmíín náà àwọn obìnrin kò ní kankan tó fẹ́ sọ́pù ẹ̀ tọ́lọ̀ a jẹ́ pé ọmọ kéré problem. tíyín kà ní pé àmójútó àtìtọ́jú tẹ́sí fọ́ọ̀mù ayé nìtì yóò lékele àmọ́ká lóyún àti fọ́ọ̀mù kan lọ́yàn tí ò ní kóbá kò ní kó sí kankan tí ó fi kóbá. eléyìí jẹ́ gbèsè jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ iná fà á ni wọ́n ti ṣe púpọ̀ pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n lóyún wọn kàn lọ sẹ́yìn ẹ̀ dànù kọ̀sọ́kẹ́ lọ sẹ́ dànù ẹ máa wá wo agbárí tó pọn ayé nìsín ìgbà tí ìwọ ti ṣe bẹ́ẹ̀ ọ sẹlọ ọ dáràn ojú ọmọ wa ti wọn wá nílé fẹnu béèrè wọn máa kọ mẹsẹgì ìgbà tẹ̀yin náà dilẹ fẹ máa dáhùn ẹ máa ìwọ náà máa tẹkẹtẹkẹtẹkẹtẹkẹ ọlọmọ bó bá fẹ béèrè ó pè wọn wá kọ mẹsẹgì pé ẹ this uh, this question is very important and the answer is needed urgently. ẹ gbọ́rọ̀ ngbọ́ rẹ kó mo gba tẹ lọ́wọ́ rẹ eléyìí túmọ̀ sí pé ìwọ oníkọ́ ọ̀fẹ́ nu ẹ béèrè níbi wọn ló ṣe mi ọ sọ pé ṣé wọ ni àbí wọ kọ sọmọ pé àwọn yẹn náà ní technique náà máa fi béèrè béèrè pé káàtì ẹ pé yàn ó ṣẹlẹ̀ pé tó ti ṣẹlẹ̀ ni ah, ó ti ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ mi kan mo rò pé yé torí pe tá a bá ní sọ ṣẹlẹ̀ tó ní à káti ẹ̀kọ́ ṣẹlẹ̀ àjẹpẹ́ ńgbọ̀ bá ṣẹlẹ̀ ọmọ bẹ́ẹ̀ tó wọ́n wá ní ẹ kakọ́ ṣẹlẹ̀ ó tẹ̀ ti ṣẹlẹ̀ ọ̀dọ́ lò ẹ má pa ọmọ ọlọ́mọ tó wà nù ẹ sì má ṣe àìdá sọmọ tẹ gbé lọ́wọ́ ọmọ tẹ gbé lọ́wọ́ àlékún àmójútó nítorí pé ti èyí tó sì ṣẹ̀ṣẹ̀ ń dìvẹ́lọ́pù nínú ẹ̀ kò sí nípa èdè ń gbé lọ́wọ́ kò nípa tì ó nídìí àlékún tọ́jú ìwọ tó ọmọ ìyàwó rẹ yọ lẹ́nu kó lóyún gbà tí ń tọ́jú ọmọ róńdó lọ́wọ́ ẹ ò ní yá hun láti mówó jáde tọ́jú rẹ̀ nítorí pé ẹlòmíì kọ́ ló ń sànù wa o ó lè bá bẹ́ẹ̀ kú ó lè bá bẹ́ẹ̀ kú tinú gba dára rẹ̀ tòde náà kò tún jẹ́ kí òun náà tún gbádùn tó o lè ṣe púpà ìyàwó yìí èsì má máa wo pé ńgbà sẹ́yìn ti fẹ́ wọ́n ti fi fún yín lẹ́rù nù èsì ẹrù yín o èsì ẹrù ọ̀wọ̀ lẹ́jọ́ ń gbé lọ́kọ̀ àtìyàwó wọ́n á fi fún ọ kó lè sélèsè wọ́n á fi fún ọ kó lè gba tiẹ̀ jẹ́ torí ẹ̀ èyí tí ó bá rọ̀ lọ́rùn dálàáfíà rò sí ní di fíafíà iná lọ yẹ kọ́ ọmọ jẹ olóyè ìjọba òṣèjọ́ yìí. ثم سألوه عن العزل نير لهم صحابة وعبير àwọn tí wọn lọ bá ànábì yẹn wọn ní gbá ní ìdájọ́ ká máa bóbìnrin wa lò kí màníyàn ti fẹ́ jáde lára wa sára rẹ̀ káwa jáde pé kí màníyàn ọmọ bá dà sí lára torí àfẹ́kótì lóyún. tẹ́lẹ̀ yìí wọ́n bi ànábì sallallahu alaihi wasallam léèrè nítorí pé tí omi bá ti jáde lára ọkùnrin sára obìnrin yóò lóyún bí ò ní lóyún ìgbà náà la mọ̀ ọmọ kan bá lò omi ò jáde wọn èyí lóyún bá ṣùgbọ́n kí ló fẹ́ sọ fún wa pé nǹkan ò tíì jáde wọ́n lè máa wò pé ìtọ́pọ̀ ò tíì gbọ́ pé nǹkan jáde ó lè jẹ́ pé kínkínní kan ti kán kínkínní tó kàn bọ́lọ̀ ń bá fẹ́ dáyàn lára rẹ̀ ọlọ́run lọ́mọ yìí thousands ọmọ tí ó mú jáde kátó wá pé ọ̀dà aládàtà àmọ́ lọ́n alágbára ni ó lè jẹ́ pọ́ ọmọ kan náà ni ó jáde tó bá pọ̀ jù kápọ̀ ọmọ mẹ́jọ. àmọ́ tó bá yẹ pé bí àwọn tí máa dọ́mọ tí ti máa ń pọ̀ nínú àtọ̀ ọkùnrin lọ́lọ́wọ́n bá gbọ́dọ̀ máa ní à ó kó obìnrin tí ó gbé. torí akramakumullah ó ṣeéṣe ó jẹ́ pé àwọn ṣẹ̀ṣẹ̀ bímọ à ń rí i pé tó bá tún lóyún mi ní ìsìnkú ní rọrùn ó ṣe ti kọ́ pé ìyàwó sáré tó bá lọ lóyún pẹ̀lú ara ẹ̀ ṣẹṣẹ yìí kò ní rọgbọ ó ṣe ṣe kọ́ pé ìyàwó yìí ọmọ tó bí afẹ́sí gáàpù sílẹ̀ díẹ̀ lọ́nà tó fi jẹ́ pé ọmọ yìí náà yóò lè dàgbà lálàáfíà ká tó tún lóyún mi ẹ̀ sì fẹ́ máa wòyàwó yín ràn lójoojúmọ́ ìyàwó yín kò nígbà kẹnu àwòrán ìrẹsẹ̀ bá bá lò tọkàn pé màníyọ̀ jáde lára ẹ̀ tẹ́ ẹ bá fura nù ẹ̀ jáde ǹjẹ́ jíjáde ìtọ́ àbí ọ̀tọ̀ فقال رسول الله صلى الله عليه وسلم ذلك الوأد الخفي ẹ̀rí káfóbìnrin lò débi pé afẹ́ ẹ̀dá àdàtí la òde la àdàtí. eléyẹn ìfarapamọ́sekúpọ̀mọ́ni bí ẹni tó farapamọ́ tó sekúpọ̀mọ́ rẹ̀ ni torí ọmọ tí ọba wá tọlọmọba kádàrà rẹ̀ ni sànà púpọ̀ mọ́ wá eléyìí làbí ti sọ ṣùgbọ́n ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn náà kò pé aráàmù ni ètò ọ̀pá riwaya tó tẹ̀lé léyìí anabi sallallahu alaihi wasallam ó wá fi hàn nígbà táwọn Yahudi sọ pé òun ni káká gbóbìnrin lò ó kú fẹ̀rẹ̀ ká dà sí lára káwá jáde àwọn Yahudi ní al-maw'udatu as-sughra nù ìṣekúpọ̀ ọmọ tó kéré nù ó kéré sí ètò tóbi anabi sallallahu alaihi wasallam ní irọ́ làwọn Yahudi pa ọ́. لو أراد الله أن يخلقه ما استطعت أن تصرفه tọ́lọ́mù bá fẹ́ tara àbálòpọ̀ dá ọ̀ma wò tẹ́rù tó lé ní kọ́mọ̀tì tó eléyìí ẹ̀kọ́ ńlá mẹ́mbẹ́ kó tẹ́ bá báyàwó yín lò ẹ wá jáde ẹ̀ dá sílá lẹ́yìn rẹ̀ lọ́ba lóyún kò sínú pé láyéláyé má ba sọ̀sọ́kùsọ̀ ọ́ sọ̀bi tó ti gbóyún ìwà ọ̀dọ̀ rẹ náà kò tí bomi wà ọ̀dọ̀ rẹ̀ náà nítorí pé bóyá kínkínní kẹtìkan kínkínní tọ́kàn ó tó eléyìí jẹ́ bó ti jẹ́ torí ẹ̀ tó bá jẹ́ pé ẹ wá ní sábàbí kan tí sẹ́rí àlè gbà wọlé láti mú yín má fẹ́ dà síyàwó yín lára ètò dáàjù náà ní ti sẹ́rí yà tó fi hàn kó wọ́n ṣe láyà nàbì sallallahu alaihi wasallam tánàbí oṣù kọ́ ọ náà ní kẹ́ bóbìnrin lò. kókó fẹ̀rẹ̀ kẹ́ dájú la kẹ́ jáde èsì kíkọ́ lọ́mọ gbòògùn kó kan lọ pé family planning nítorí pé gbogbo àwọn oògùn yẹn oríṣi owó lè jẹ kò sí èsì side effect rẹ̀ tí ò burú nítorí ni ń ṣe gan pé nǹkan rush iná ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni ló fi fi àmì hàn kíkó wà ń so àwọn wa di nǹkan oṣù lọ́nà wọ́n dàbí pé à ń tọ̀ à ń gbádùn wọ́n á fi kíní kan dí ìtọ̀ rẹ̀ pé àdéhìí wọ́n ti wọ́n fi dí ọ̀nà àtọ̀ àtọ̀ ọ̀nù lọ́ọ̀mù àtọ̀ ṣé àtọ̀ ọ̀nù wà èyí ọ̀padà kú náà ẹ̀ so irú náà ni wọ́n dínà ibi tẹ́tẹ̀ ń gbà jáde wọ́n lè wọ́n lè sọ ẹnu ilé ọmọ tí nǹkan oṣù ti ń jáde nǹkan ara ò ní yé máa pèsè nǹkan oṣù nǹkan oṣù ní oṣù rọ́nà jáde yọ máa péjọ sára yọ máa péjọ sára yọ máa péjọ sára tó bá yá obìnrin ọmọ wúwú kúwú tó bá yá yóò padà máa wá ọ̀nà túláàsì fún wọn tajà dènà yìí máa padà ṣekú pẹ̀lú mi. gbogbo àwọn nǹkan yẹn tó máa sì ń ṣe àbí wọn bá bá wọn ṣe wọn ò ní sọ́n tó lè bí fún wọn láéláé ó dìjọ́ tó bá yíwọ́ èyí tí wọ́n fa abẹ́rẹ́ sí lápá náà èyí tí wọ́n kì nǹkan bọ̀ ń tan èyí tí wọ́n ní kọ́ máa lo àwọn pills at the end of the day tí ó di pé ẹ̀jẹ̀ ò ti wá mọ́ o wọ́n mọ̀ kó àwọn ti sinmi o ẹ̀jẹ̀ ọkàn sí ni bíi táàpù dẹnu rẹ̀ bàjẹ́ ẹ̀jẹ̀ ọkàn máa kàn at any time ní anyhow ah ẹ̀jẹ̀ ò dúró mọ̀ kí ló dé wọ́n bá lọ sí family planning unit gbogbo àwọn tí wọ́n máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ikú ẹ̀fẹ̀ tó sí o ẹ sọ fún bàbá yín o ẹ sọ fún dájú o ọkọ̀ tètè dájú ètò ẹ̀bí ti tó o ẹ bá ti fi ma méjì yóni tó tún wá ó ti ẹ̀pọ̀ ju ajẹ́ mẹ́ta wọ́n mọ rọ̀rọ̀ kúrọ̀ sí wọn lórí obìnrin míì náà wọn ò sì ní dánú rò wọ́n mọ ṣe bí bèbí ni wọ́n ti sọ fóònù lọ́sibítù màláìkà lọ́bọ̀ sọ. tòun gbà tí wọ́n bá wá di kí wọ́n lo àwọn oògùn yẹn àfà ní wọ́n bá di kẹ́jẹ̀ nǹkan kò dúró mọ́ ẹ̀jẹ̀ nǹkan kò dúró mọ́ torí ẹni jẹ́nìkan máa ti ń béèrè pé ẹjọ́ iye ìjọba ẹni máa fi sìn kó sùn lọ́tọ̀lọ́tẹ̀ yìí ó kàn wá ni ó kàn wá kí ló lò ẹ̀ torí pé àfọwọ́fà ni ẹ̀ ẹ̀ actually ó ń lo oògùn family planning dáràn tọ̀ tẹ́tẹ̀ yẹn máa ń kẹ́tí ọ̀dá máa sọ́mà lọ sí ọsibítù wọn àgbẹ̀ àyìnkà ah, báyìí ṣẹlẹ̀ yá èsì sọ fún wa ikú ogun family planning tá à ń lò kí n sọ àgbà ah, èsì gbogbo ẹnu sọ̀rọ̀ tí gbogbo àsọ làásà lórun ni wọ́n tún dà sí rọ̀ ẹ̀ ẹ́ ṣe ti sọ láti pìlẹ̀ pé nǹkan bá ojú rẹ̀ ó rí nǹkan báyìí ojú rẹ̀ ó rí nǹkan báyìí kó a ní ọ̀tẹ̀ mi lọ́rùn mọ́ gbà á torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti kọ́ àgbákò tí wọ́n báyìí látàrí ìwàkuwà wọn rírì kúrì tọ ẹ̀jẹ̀ dúró wọ́n lè wá pé kọ́ máa mu mílíkì gbogbo gbà mílíkì ní oúnjẹ wọn máa dá tí àwa tó ṣe pé bẹ́ẹ̀ jọ lé alamu mílíkì kan ọwọ́ alọ kọrùn rẹ bọ́ ga o wọ́n á ní ọmọ ọmọ mílíkì gbogbo gbà mo rò pé náà mọ mílíkì ń pè ní wọ́n tún á sọ pé olómi ni o o àwọn ti náà gbó kọ àwọn pé ọ wà ní owó àkàrà ọmọkùnrin lóbi wọn bá máa mú ọlọ́run àwọn ọkọ náà lọ tó bá ti lọ́kọ. tọ́ ẹlòmíì ọkọ ló kó bá ee ọkọ ló kó bá dandan tó bá fẹ́ sẹ́kùn yàwó lọ́dẹ òun ọgbọ́dọ̀ lọ sí family planning. ẹ sì mọ̀ pẹ́lú mi amahalẹ̀ ti dúra wa lọ ìyàwó bá ti ń gbọ́ obìnrin kan sọ ó lọ́kọ ló ti òun kọ lù lẹ́yìn tó ti bí ma méjì ó lòun kọ́ mama òun sàgbọ̀dọ̀ lọ family planning láì dárò kìíní yẹn pẹ́ láàrọ̀ òun ìtọ́ máa bá wọn ti ẹnu lé ọmọ ni òun sáré kó òun wú àárẹ̀ sáńdó láàmú gbogbo hospital wọn ń gbò lọ òun ti wá gbà pé tọ olódì òun ò fò òun ti ẹsẹ̀ ṣe wọ̀ síyà kọ́lọ́n tó wá gbé ẹni tọ́lọ́ wọn bá ní kó detect gbé a tó òun ṣe family planning òun lòún ṣe kẹ ẹ̀jẹ̀ ti péjọba jẹ́ sínú ẹ̀ wọn á sọ pé táwọn bá tún rí tú kó dúpẹ́ kọlọ ó ní òun rábúrò mo ní sọ lábúrò lẹ́gbọ̀n ẹ̀ àti yorùbá ní sọ tó wọn á ní ọ wá ní lẹ́yìn ìgbà tí òun ti sanbó ń rí tú tó ń kú tán tó wò kú lọkọ bá tún dá tó tún gbọ́dọ̀ lọ sí mi wọn ni ẹ̀yin náà lọ sí ọkọ ọ̀rọ̀ ọkọ ọ ní àbá yọ ọkọ yẹn nù. so olùkọ́ ní àbọ̀ ń bá rọ́ta ohun tó fẹ́ ṣe mo ní ẹ dákun ẹ máa bá a kéde fara yìí káwọn náà tó ń bá rọ́ta ohun tó fẹ́ ṣe wà láwọn òbíjọ sí níbi tó ti ráàlì sàkínì mi tó rà á ń fi lẹ́yìn náà pàkíyèsí àwọn obìnrin karambà ni o àwọn ọmọ kéékèèké làwọn obìnrin mi fà tí wọ́n sì ti ń tọrùn bọ gàù láti kéékèèké ẹnìkan béèrè ó ní ẹ ẹ ṣé wọn bá ṣe family planning ṣé wọn bá rẹjẹ ṣé wọn rí kíní ẹ ṣé ẹni tí o ti ṣe náà lè lọ ṣe má ṣe o ẹ but ọmọ tó ń gbé lọ ní kíni ní kíni wọn lọ kọ́kọ́ bímọ láyé má ṣe ó ṣàfihàn pé kọ̀tí òun lọ́rùn ó ṣe lọ́sí mànà àti ọba jẹ ayé níjẹkújẹ ó sì rí bí ṣe tó àwọn tó ti ṣe rí tọ́lọ̀ ń bá ní kọ́ bá àwọn pàdé orí rẹ̀ pè tó àmọ́ tó bá lọ sí tó bá dàrú tí ẹnìkan ní ọ̀dà torí de eléyìí arọ àwọn ọkùnrin náà ẹ má ti àwọn ìyàwó yín lu ojú ọ̀dà o kí lọ sí family plan kò sí níta fẹ́ fi àwọn ẹlòmíì wọ́n ti ẹ̀ ṣe tí wọ́n yọ àpò òbí dànù pátápátá sínú obìnrin ẹjọ́ adigbandúkú tẹ́gbẹ́ ogun tọkọ bá ti fi sí la wọ́n ni òsì nǹkan kan ti ń lọ bá wọn. ọ̀pọ̀lọpọ̀ ọrùn wọn wọ́n síra wọn bí ẹni tó ti bímọ mẹ́rin tọkọ wa ló ti tó àwọn bá wọn. òsì táwọn tó fẹ́ fi ọmọ kẹsì mọ́ kọ́lọ́n dáhùn lè tọ́ àwọn ìtàwọn jù. wọ́n sì gbéra láti Mẹ́dínà àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin bá wọn fẹ́ lọ sí umra mẹ́kà four hundred and something kilometres wọn bá la student lọ́nà lẹ́ẹ̀kan náà làwọn mẹ́rẹ̀ ni wọ́n sì ti yọ àpò òbí sọnù káàbá tiẹ̀ tún make another trial gbogbo ọmọ mẹ́rẹ̀ẹ̀rin kú wọ́n tún padà sí back to sender ta ló wá ta pé ó dùn jù tọkọ ni àbíyàwó àtọkọ ah, tún wà lágbára wọn bá dé tọkọ lọ fẹ́ lómi pé i'm very sorry because mi lè tàti dànù àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tó wọ́n ti wá gbà kí wọ́n sọ́dá láti dànù ilé ìjẹ́ bó ti jẹ́ ó lè jẹ́ ọmọ kan náà lọ́lọ́run kan ọ̀bì ó lè jẹ́ méjì ó lè jù bẹ́ẹ̀ lọ àmọ́ má dá méjì ara rẹ̀ àbúrò agbáko bí sọnù irú rẹ náà ní ká lọ máa gbóbìnrin lọ kọ́ lọ bí máa ń bi tí ọsibítù tí ò kójú òsùn ọ èyí wọ́n lọ àlọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn àmọ́ ń pàṣẹ mẹ́tìn wọn kà ń ṣe bí iṣẹ́ alápàtà ni torí pé lómìn wọn gbé àpò òbí jáde kúrò ní obìnrin wọn sọnù wọn sọnù dustbin wọ́n rò pé dọ̀tí adúrò eléyìí ló dẹ̀ wá nù ẹ́ ìdọ̀tí mọ́mì kílẹ̀ máa ń jẹ à àkọ́bí bàbá wọ́n sì sọ pé kọ́kọ́ kọ́ bọ̀ wì torí ẹ̀ ẹ bá àǹfààní pẹ̀ ńkọ́ wì náà nù kórí ó lè pé nì àǹfààní pẹ̀ ńkọ́ kí ó nù kẹ́ ẹ má bàa jẹ́ pé dọ́ọ̀lù just sign this is the place you are going to sign i'm not going to sign before i read the content just time we don't have much time ah kí àwọn ọmọ jáde tọrọ lọ kọ ọbọ wí ọ̀ràn pé ìwọ lọ kọ ọbọ wí fún ọyọ àpò bí ìyàwó rẹ sọnù kò sí kóòtù tẹ lè lọ àwọn náà ni ó tún jàre pé ah, you sign pé àwọn ah, òfin mi lásìkò bó ládùúró yín ẹ wá ń sign kàwé áá ah, <laughs> so èdè àwọn rọ́ọ̀ṣì rẹ sí ọ padà wá dé sí gbogbo yẹn ọmọ àbọ̀ eléyìí jẹ́ gbèsè jẹ́ ọlọ́run bá kó bá wa tún alámàrí wa ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá ó tún lé oníkálukú sí kó má jẹ́ ká rí ẹ̀ṣẹ̀ fáwọn subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. الله أكبر الله أكبر الله